alhamdulillah suma salatu wa salam ala rasulillah ikwata iman assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu bó ṣe wù kí a máa tọ́jú tó mo bá bàbá ìyàwó àti ìyá ìyàwó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alájíwà bèwà fè adékúnlé odò mo bá wọn dúpẹ́ mo sì tó rọ àwọn náà tó tó máa dúpẹ́ yàtọ̀ tó bá wà láàrin pé wọ́n ń fi lọ́wọ́ wọ́n ń fi mẹ́sílà fọ́lọ́ wà láìka máa dúpẹ́ fọ́lọ́ lọ́pọ̀ bàbá ìyàwó tẹ́gbọ́n mi jẹ́ wà lọ́ọ̀kan báyìí kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa rọ ọmọ rẹ̀ bàbá ìyàwó

ẹ̀yìn sí èèyàn rẹ̀ o èèyàn bú lè yé ilé ìlọ́run sọ gbogbo ẹ̀yìn òbí tọ́mọ yín lò táàbù ọmọ yín borí ó ń bojú inú wá ń bí ọ̀tá ọlọ́run lè yé ẹ̀yìn sọ lórí ilé òbí ìtàwọn kan fowó wá sí òòrùn kí wọ́n jẹ́ tí ọ̀bá ìyàwó dúpẹ́ wọ́n ti rí sí àrùn ìjẹ́ náà kan ṣe ṣùgbọ́n náà bàjẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní mà ní àlà járí àtẹ́yé mi kápá àtẹ̀kùnúwọ̀ wà tùdọ́rọ́kà. Ẹ ń bá ilé tírẹ́nì ọmọ obìnrin méjì. Sẹ́yà ìyàwó náà wà tó ti wọ̀ máa sáàfù lọ báyìí. Èrí yá ìyàwó gbọ́ wọ́n wà kan náà wọ́n òkè ó wùlé sí máa láwọn náà. Níbo ìyá ìyàwó wà? Má ń gbọ́ mi báyìí. Ìyá ìyàwó ọlọ́run ní jẹ́kẹ́ni náà fà sí àrùjẹ náà jẹ́ o. Adébí lẹ́ni tó bá rí ọmọ obìnrin méjì tí wọ́n fi bàlágà, wọ́n wọlé ọkọ lọ́mọ tọ́wọ́ ọ̀bàjọ́ ọkàn. Tẹ́rẹ́ wọn bá tó ń lò táàbù lónìí àtẹ̀wò ti dọ́dọ̀ sí wọn náà. Àwọn ọmọ ní six pounds. Àwọn ọmọ tó ń fi táàbù kó fà àtẹ́wò ní lábẹ́. Alájọ́ odò, ọlọ́run gbàdúrà yín lórí ọmọ yín méjì ẹgbọ́n mi yóò ẹjọ́ bèèrè àwọn méjèèjì ẹlẹ́ àni wọ́n tí wọ́n bojú àwọn méjèèjì graduate ni wọ́n àwọn méjèèjì makéwù ní tó fi dànù lójú àwọn méjèèjì wọ́n wọlé ọkọ̀ lójú sí ọmọ ọba yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ bàtà ìgbà náà ìjẹ́ o ìyá ìyàwó ọba yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run jẹ́ ìbàjẹ́ o mo bá yẹ bí àfáwà Yusuf náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n máa ti yé náà kìí ṣe kọ́ lọ fẹ́nu sí máìkì láti dìbò fẹ́ àṣẹ tí ẹni ẹ̀tẹ̀ wọ́n lòun náà jẹ́ ń bẹ̀ ẹ bá máa wù àgídìgbò yàwó àti orí àwọn èèyàn àgbà òun ni nígbà bá tó àṣẹ tí ẹni wà ní àtìkíní àtìkejì àwọn tọ́lọ́ tó lọ mọ́ ọmọ tí yóò kó ìwé eléyìí ọba ìmọ̀lẹ́ ìrìnà lùfẹ́ nífẹ̀ẹ́ sí díẹ̀ tó àbáwá Yusuf ìtẹ́kùn mọ́ àtìlẹ́sà wà láì bí àwọn tó ń bò sílẹ̀ kan mo fẹ́ máa sunkún mo fẹ́ kọ́ sára mi bí àwọn tó ń bọ̀ lẹ́ẹ̀kan wà láì mo fẹ́ máa sunkún lẹ́nu pé àwọn èèyàn ó kún ní kùn mí. Káàrí ọmọ ń lọ ilé ọkọ ní tí ń bẹ lẹ́yìn rẹ̀ ju ọ̀n lọ ilé ọkọ gangan lọ. Àbá Yusuf ẹ mọ̀ dáadáa o, ìyàwó mẹ́ta péré lè mí rí. Ìyàwó mélòó kàn máa péré mẹ́ta péré plọ́ọ̀sì ẹyọ pẹ̀lú. Sẹ́ẹ̀rí ìtọ́jú ọmọ òde ẹni tí kẹ́ ẹ lọ sọ́ọ̀dì òde ká lákọ̀ọ́kọ́ nù ìtẹ́kù lọ á ìmẹ̀ta. Ẹsẹ̀ wo ọlọ́run lórí àwọn ìyàwó mi, ànàbí ìdẹ́mi náà sọ̀rọ̀, ọ̀ńdẹ́mi náà sọ̀rọ̀. Torí bẹ́ẹ̀ fáwọ́sì èyí tó tún wọ́ láti dá wọn ọkọ̀ ìyàwó kó fẹ́kẹ́ gbà níye dáadáa ọmọ tí wọ́n ń fún yín lónìí ọmọ tí ò pé ní o ọmọ tó dá lábẹ́ fún ẹ́ọ̀sì ni ọmọ tó wọ́wọ́ gọ̀ọ̀gọ̀ ni ẹ wá gbọ́dọ̀ máa gbìyànjú pé ẹ gbọ́dọ̀ kàn àdàbí wàá fún wa ń fọ́múlà ẹ gbọ́dọ̀ sọ pé yóò ti wà lóòkan ọlọ́run dábẹ́ kò lè ṣẹ́ẹ̀tì báyìí ẹgbọ́ tó wá sí ilẹ̀ náà pé ẹgbọ́ máa bàjẹ́ wà bí àìwà wíwọ́ yẹn náà fò wà bẹ̀ kí lẹ́mọ̀ wá ṣe ẹ̀mọ̀ dọ́gbọ́n nà díẹ̀ díẹ̀ ọba ti ṣe kíkà ọbẹ̀ kánú ọ̀la àti bọ́ọ̀lù ẹ̀mà fòṣe ṣe ìyẹn jẹ́ kókó alákọ̀ọ́kọ́ kókó ẹlẹ́ẹ̀kejì wà á ṣùrù wúnẹ̀sì màálù úsùlù màá ṣára fẹ́rí báwọn àbá àfẹ́ ní úsùlù màá ṣára ká máa bó ti èrò dáadáa gbogbo nǹkan tó jẹ́ pé ẹ bá ṣe fóbi yóò dùbẹ́ lọ́wọ́ ní tó bá bẹ̀rẹ̀ pé ẹ̀sùn ànáwó. Nínú obìnrin ó dùn, ara ó sọ̀lù máa ṣára nìyẹn. Nínú ọ̀rọ̀ sísọ obìnrin èsẹ́ kéèyàn máa láàyè. Obìnrin èsẹ́ kéèyàn máa sìrègùn láwọn lórí. Obìnrin èsẹ́ kéèyàn máa bú àwọn. Wọ́n èsẹ́ kéèyàn ọ̀rẹ́ wọn lọ sílé àti tọ́jọ bẹ́ẹ̀.

kárọ̀tì tẹ̀sẹ̀ jáde ẹwà rẹ̀ ìtọ́ lálá àti àjíjì lọ lẹ́kùn. ẹ̀rí àgbàlùmọ̀ tó tóbi tó tẹ̀sẹ̀ jáde tó tó káwọn èèyàn tó rà ẹ̀rà lọ lẹ́kùn. ẹ̀rí fáìfà láìsù àbọ̀ nàìjíríà

mo tún fẹ́ kejì àríṣìkì ní kókò mo tún fẹ́ kẹta ọlọ́run bá tún sínú àwọn orè mi bọ́dá ti bá tó fi kẹrin kó ní èsì orè mi oṣù. afọ́lọ́ Yusuf ẹgbọ́ fẹ́ lówó lọ́wọ́ kọ́ máa ṣe dáadáa sáwọn ìyàwó ẹ̀ ẹ náwó lórí ìyàwó yìí pẹ̀lú àṣìbáwà irúṣù mẹ́sàn-án àwọn àbáyé tó kó òde ìyàwó lóbìnrin jọ pé léjì lóbìnrin jọ pé léjì lóbìnrin jọ pé léjì wá bí bí ẹ̀ máa rọ̀ kó wá ìṣẹ̀lẹ̀ tó kéka pásọ̀ yíṣù ọkùnrin tó bá láhùn ilé ìrọ̀mọ̀ ìgbóná àwọn àbáàtì máa ń dákà jẹ́ ó tẹ́ wè mí wà láì rò pé ẹ lérí mi kí n tókùnrin ló jẹ́ kí n máa jẹun ẹ lérí mi I was not brought up in that life èmi èyí là ń jẹ jẹ́ǹtà etí mo lè rajọ fọ́jà kí n ra capital bread èdè jẹ́ bẹ́ẹ̀dì gan-an. Ee lórí ibi ma wọ́n jókòó ilé alámọ̀là ilé oṣù tí máa rán jẹjẹ wọ́n yà tomato la fi Àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n ìyàwó ti máa gbogbo àwọn ìyá tó mọ oúnjẹ ń tẹ̀ ládùúgbò àwọn àwọn ọkùnrin ọlọ́run ní sinmi bẹ̀rù. Adékọ̀kọ̀ ìyàwó sọ̀rọ̀ ẹ̀kọ́kọ̀ ìyàwó sọ̀rọ̀ ẹ̀mọ́ bá sọ̀rọ̀ ọkọ ìyàwó ọlọ́run ní sí níra wọn lórí ìyàwó ara tọ́pẹ́ ẹ̀rọ asọ́bù ọkọ ìyàwó ẹni ti sùúrù tó pọ̀ yóò tó ní sùúrù láti ṣe kéde ó ní tọ́pà ẹnu ìbáàlì kí ló ní ìyá wa ló tó àrùjẹ náà ara àjàbọ́tọ́lọ́ dámẹ́ wọn nù. Wọ́n mọ̀ pé àfọ́ wọn nígbà ìyá ọkọ̀ tí wọ́n fòmọ́ òkè. Mo ti lọ sọ ọ́pàá lábẹ́ igi lo ibẹ̀ ní ẹgbẹ́ rẹ ti kó yé pẹ̀. Ànàbí wa dé ọwọ́ máa bàbá yá àbàtù a máa bẹ̀yẹ̀ láti á wà lẹ́yìn ọ̀sẹ̀ yẹn máa ti ọlọ́ọ̀bá ń kọ yín máa ṣe. Àbá ìgbàwó lọ́fẹ́ kẹ́ sún òun ìgbàwó lọ́fẹ́ kẹ́ ẹnu kó wọ́n má dáná ìgbàwó lọ́fẹ́ kẹ́ kẹ́ kó wọ́n rà ìsàbọ̀ ẹ̀sọ̀ díẹ̀. ìyá wa Aisha ọlọ́run bá ní yọnu sí wọn àná sì ń sọ fún wọn jọ kan ó lè rẹ̀ Aisha mo máa ń mọ̀ ìgbà kúntì á lè rọ́bíyá wà ìgbà kúntì gbọ́dúbá ó nígbà tó ọba yọnu sílẹ̀ àná ìsọ̀rọ̀ láàrin ọ̀sálà mọ́ ìgbà tó ọba ń bínú mo máa ń mọ̀ ìyàwó ìṣàwọ̀ farabalẹ̀ ṣe sẹ́kọ̀ọ́ tún sọ́ọ̀tì ìlédèbí ànábì nínú sọ́ọ̀tì ẹ̀ ó nígbà tí ló bá ń bí ọ ó ní sọ́ọ̀kọ̀ mi búra ó lò wá rọ́bí ìbùrọ̀ọ̀dì adéjẹ́ Ibrahim ànábì wa Ibrahim àlẹ́ ìsàlámà bàbá rẹ̀ ìgbà tínú rẹ bá wá ń yọ olùwà rọ́bì Muhammadin sallallahu alaihi wasallam àbá yóò ti ìmọ̀ òbí ní tó tínú bá ń rẹ̀ Yusuf lọ́ba ìyá wa ọ̀sọ̀ ara àwọn ẹ̀yà àlùjẹ̀ mẹ́ tí mo bá yóò yọ ogun ànàbí kúrò lọ́dọ̀ ọlọ́run yóò mọ ogun ànàbí ìbùrọ̀ yìí mọ̀ wá ìyàwó ìṣàwá ní kó sì máa wo kèé ṣe pé mo gbà pàdé bí ọlọ́run ni ọ ọmọ fẹ́ kọ́ ọmọ náà àwọn àṣẹ mo ti báyìí ọkọ ìyàwó dáadáa fáwọn fámìlì dáadáa tẹ́ ẹ bá ṣe wù ẹ̀kọ́ ń fi ọ̀fẹ́ ẹ̀sìn ìsìláàmù hàn ẹ̀ ń fi ọ̀tọ̀ súnmọ̀ hàn àti bàbá nàbí sọlọ́lá àlọ́ àtàlà ó máa ń ṣe dáadáa sáwọn fámìlì ìyàwó àtàdíjà nínú lẹ́yìn ìgbà tó kú ẹ jẹ́ káwa náà mẹ́kọ̀ọ́ lára ànàbí ọlọ́kọ̀ọ́ba nìkan lọ́wọ́ ilé sọ̀tún bá lọ ìyàwó tí báwọn náà sọ̀rọ̀ ọ̀sẹ̀ jẹ́ mẹ́ta sí ẹ̀rọ nǹkan àkọ́kọ́ tọ́kọ̀ ìyàwó àkọ́ àtúntà nílà obìnrin tó ń wáyọ̀ ní ọlọ́run yóò mọ̀ ẹ̀sẹ̀ láti ọ̀sẹ̀ hundred percent ninety nine point is not allowed. ìyàwó tó ń gbọ́ mi dáadáa àti tọ́kọ rẹ bá ní ọjà pa ọlọ́run àfà yìí kò sì ní ṣe bẹ́ẹ̀. jókòó mẹ́rin obìnrin gidi ó jókòó. ó wá lè jókòó náà sí àtúndé tẹ̀sí ẹ̀yìn jókòó yóò kò jókòó náà. ṣùgbọ́n bí èrè èsè yóò tó wáìtẹ́ ní jókòó èmi ò lè

sọ̀bẹ̀ nínú mathematics forty percent lọ́kọ̀ rẹ gbà ọ̀hún àmọ́ ẹ̀sìn ọkọ̀ rẹ tí ẹ̀kọ́ gba ninety nine point nine percent ẹ̀sùn àná o ẹ̀sùn bá ní ìsàkó yìí ojú àwọn olùgbé kí mo ṣe yóò jẹ́ kọ́kọ́ ó tún lè fi tẹ́ẹ̀lì fún yóò jẹ́ kó tún fi fáìlì fún yóò tún fi fífíìn fún yóò fi kọ́ nípa ọ̀fẹ́ kan gbogbo ẹ̀yin obìnrin ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọkọ yín ìwọ̀nba ń tọ́ bá ṣe ẹ̀dúpẹ́ àwọn obìnrin tí ọ̀hún ọkọ̀ wọn máa bí wọ́n ṣe ń sọ̀pàdà ọ̀ kò sí ọkọ̀ ilé ìlàyé tí máa ń satisfy ìyàwó rẹ̀ hundred percent ní ìrọ̀pọ̀ náà ń dáwọ́ ọkùnrin rẹ̀ àwọn ẹ̀yà wa náà tí wọ́n wà ní ọkọ̀ wọn látẹ̀mára ni dúpẹ́ lọ́wọ́ ọkọ̀ rẹ̀ látẹ̀mára alùpàdé ayé ọkàn self contentment sáré yìí obìnrin ṣe ara problem social media náà kó ibú báyìí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ wò lórí social media fake life sísà kan polówó nìkọ́ọ̀bù máa wùdó nìkọ́ọ̀bù kan bẹ̀ gbòyàbọ̀ ọmọ náà máa ń pè sọ ọgọ́ rí thirty five thousand gbòyàbọ̀ ọmọ elóbòfè jàmọ́ elóbòfè ọwọ́ rí wúwo Nokia ó lò ní fọ́ọ̀bù kò yàgbọ́ ọmọ thirty five thousand ọkọ̀ jẹ́ ní oní seven five fún wọn lágbára bọ́ kí ló kọ́ tó tó seven five ní fọ́ọ̀bù kí ló kọ́ thirty five ṣùgbọ́n bèrè mi ò ní tẹ̀lọ ilé rẹ̀ ọmọ wa gbóná ìyàwó àwọn fámìlì ọkọ rẹ̀ ṣe dáadáa sí wọn fún onígbà míì mo ti rí fámìlì wọ́n dá ọmọ wọn dọ̀bálẹ̀ wọ́n dẹ̀ mẹ́ta yé rẹ̀ pa òfin àjọ ọmọ ọlọ́mọ ọmọ tá a lọ ọbẹ̀ ní sùlọ́kà ọmọ tó tà sí wa obìnrin tó ọ̀bà dáa sí fámílì ọ̀kan nígbà tó wà tó kọ́ bá ní iṣu wọ́n máa wò rẹ̀ èèyàn máa da fámílì ọ̀kan wọ́n ti mà tẹ́lẹ̀ àníọ́ fámílì tọkọ rẹ̀ ti wá mùsùlùmí ni wọ́n ó lójú ẹ̀ ń tó lè lójú ẹ̀ lẹ́à ní fámílì àfà yúúsù ẹ̀yìn sáà iṣẹ́ fámílì ẹ̀ kọ lónìí lẹ́yìn àfà yúúsùfù nìkan àti bàbá tó bí ẹlòmí òjòrò ju ìyàwó rẹ̀ tọ́lọ́ ni wọ́n sọ fún yíwo ẹlẹ́à ní ìyàwó òtèmi bàbá mi ti kú kọ̀ọ̀tẹ́ ní ìkẹta tí ó lójú àwọn ìyàwó mi fámìlì wọ́n dẹ̀bẹ̀ kò sí tó ṣe àwọn ìyàwó wọ́n wà àbúrò ọkọ ọkùnrin lójú ìyàwó bọ̀dá rẹ̀ ìjọba ẹ̀gbọ́n dáadáa bàbá tó bí àmẹ́bí tó bí àfá ìlú ṣùgbọ́n jèrè wọ́n lè rójú ìyàwó fún àwọn ìyókù tó bọ̀ bá ti ṣe dáadáa sí wọn wọn àti ẹni rí rò pé àkùrọ̀ tó ẹ̀ ìwà dáadáa yẹn ni wọ́n mọ̀ ní ìparí olóògbé náà fẹ́ kọjá àsìkò tó sọ ti ìrẹ́ sọ òkú ẹni méjèèjì àdùá wà kẹ́sọ́ sí ìdíkì sáré gbogbo tá ṣe lónìí kèé ṣe gbogbo ẹni táwọn àti ìlú ẹ̀ lè tọ̀ ọlọ́wọ́ bá sún ẹ̀yìn méjèèjì níbi àwọn olójú ojú ẹ̀ ń bá fojú ojú wòye ọlọ́wọ́ bá ní ojú ìdàmú Ẹgbẹ́mẹ̀ta ọkùsí ní ọlọ́wọ́ bá lè gé dànù. Ọkọ àti ìyàwó ẹ jẹ́ kí àṣàrù ní ọkọ̀. Àṣàrù àárọ̀ ìrọ̀lẹ́ ẹ máa ṣe. Fìlàwà Fìlàní ẹ máa ṣe. Ẹsẹ̀ wọ tọ́lẹ́ẹ̀tì ẹ ṣàṣàrù. Ẹsẹ̀ wo lérọ̀ ẹ ṣàṣàrù. Gbogbo òtẹ̀lé ayé àwọn ká ẹ ti mà ẹ̀lò mo bẹ́lọ̀ ìdí yìí Abá Yusuf wọ́n pe nìka ápù nìka ní ìdìbò àṣùwọ́ ó ṣe tí wọ́n fi ọ̀dà ìyàwó fún ọ ayò ọ̀dà wẹ̀lú yá fún ọ pẹ̀lú mọ́jẹ̀mú pé mo pàdé wa lálùjẹ̀ náà àbá Yusuf mo ń gba ẹnu ẹsẹ̀ Adékúnlé sọ̀rọ̀ sọ́gbọ́n tí mo sọ yíra dáa mú sísàì wà níyá mo pàdé wa lálìsàn náà ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀sìn lọ gbọ́dọ̀ yòrò àti ó tún máa lékún ọlọ́run bá ní fọ́ ṣe subhanaka allahumma hamdi ashhadu an la ilaha illa anta assalamu alaykum wa rahmatullahi wa barakatuh